عباد الله يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم النار وقودها الناس والحجار عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون ومتى لا يلام الأبوان في أولادهما adúpẹ́ fún Allah ọba tí ọpẹ́ tọ́ sí atọrọ ìkẹ́ àti ọlà fún anabiwa Muhammad ẹni tí Ọlọ́run rán níṣẹ́ orí iṣẹ́ náà jẹ́ ó jẹ́ pé kò ṣẹ́kù sí ibi kankan kí ìkẹ́ àti Ola kó máa bá ànábì wa náà àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ à ń bẹ ọlọ́run kí Allah kó kẹ́ àwa náà kó má ṣe wá ní ẹni ìyà kó má ṣe wá ní ẹni ìṣẹ́ kó má ṣe wá ní ẹni àbùkù láyé àti ní àlìkìyàmà. Allah ọba àlékeọlá ó ń pa wá láṣẹ ó sọ pé ẹ̀yin tí ẹ gbàgbọ́ ní òdodo ẹ bẹ̀rù Allah bó ṣe yẹ kẹ́ ẹ bẹ̀rù rẹ̀ o ẹ sì gbọ́dọ̀ kú àfi kẹ́ ẹ wà nípò mùsùlùmí àṣẹ náà àṣẹ dandan gbọ̀n ni àṣẹ dandan gbọ̀n ni ẹni tó bá lọ kú lọ́jọ́ ikú rẹ̀ tí ò kú sínú Islam ó ṣòfò òfò tó dá sí pé tí wọ́n bá pín fún gbogbo àwọn tí ń bẹ láyé ẹ̀mí wọn ò gbé tí wọ́n bá pín òfò rẹ̀ fún gbogbo ohun tí ń bẹ láàrin sánmà àti ilẹ̀ agbára wọn ò gbé òfò wọn Ọlọ́run má ṣòfò wọn. bákan náà nínú hútùbà wa tòní mata láàyùlám àlè àbáwáni fi awladihima ìgbà wo ni wọn ò ní bá òbí wí lórí ọmọ rẹ̀ ìgbà wo ni òbí ò ní kábùkù lórí àwọn ọmọ tó bí lọ́dọ̀ Ọlọ́run òun ló máa jẹ́ mòdúùlù kútùbà àkórí ìbánisọ̀rọ̀ wa ní inú kútùbà tòní. Allah subhanahu wa ta'ala nígbà tó dá anabi adam alayhi salam ó fi ọwọ́ ara rẹ̀ mọ́ ó fẹ̀mí sí lára ó di ẹ̀dá tó ń mí Allah wá dá aya rẹ̀ látara ẹ̀fọ́n rẹ̀ ó ṣeun náà ní aya fún ádámà lẹ́yìn ìgbà náà gbogbo àwa tá a wá ń wá sílé ayé à ń wá sílé ayé nípasẹ̀ òbí wa iṣẹ́ ńlá lòbí ṣe yìí bíbẹ èmi àti ẹ lọ́jọ́ tòní nípasẹ̀ bàbá wa àti ìyá wa ni gbogbo ń tá a bá dà ní dáadáa bífọ́dúlì àlùwìlà dáa ọlá pé àwọn kan bí wa sáyé bẹ́yàn bá jẹ́ àfa bẹ́yàn jólówó bẹ́yàn jẹ́ ọba gbogbo tó bá rí ọ jẹ́ gbogbo tó jẹ́ yẹn ò lè jẹ́ lọ́rùn ibi tó ti lè jẹ́ rè àwọn onísábàbí rẹ àwọn náà wà ní òbí rẹ ìdí nìyí tó fi gá sí pé Islam ó pàtàkì òbí ẹnìkọ̀ọ̀kan wa náà sì láàdì òbí bí wọ́n ṣe jẹ́ ọmọ fún àwọn kan ló jẹ́ òbí fáwọn míì tó túmọ̀ sí wípé kò sẹ́ni tọ́rọ̀ yìí ọkàn bọ́ ọ pé rẹ lóbì ọkàn ọ bọ́ ọ pé rẹ lọ́mọ ọmọ náà ni ó padà wá di òbí lọ́jọ́ ọ̀la ìsìláàmù ó sì ní ká ṣe dáadáa ká ṣe dáadáa sí òbí wa wakọdọ rọbuka ala taabudu ila iyahu wabili walidaini ihsanan nínú àṣẹ tọlọ́run ọba ti kọlé wa lórí ni pé a gbọ́dọ̀ sin ẹlòmíì àyàfi òun nínú àṣẹ tó ti kọlé lórí òun náà ni wípé bàbá wa ìyá wa ká dáadáa sí wọn. wàyí o kì í ṣe abala ṣíṣe dáadáa sóbì la fẹ́ mú sọ bí kò ṣe abala kí òbí kí wàhálà rẹ̀ kọ́ má jà sásán lórí ọmọ tó bí torí pé iṣẹ́ ńlá ò ní iṣẹ́ ọmọ bíbí fún bàbá àti ìyá àwọn méjèèjì àwọn ni ọkọ̀ tí ọmọ tọ̀ wá sílé ayé wàhálà tí òbí ń ṣe lórí ọmọ bá a bá gbé e sórí scale scale ọjà wàhálà tóbi ń ṣe lórí ọmọ rẹ̀ tá a bá gbé e sórí ìwọ̀n yọ ọjà scale ọlọ́ọ̀nìkan lọ́mọ bí wàhálà òun bó ṣe lágbára tó bó ṣe tóbi tó ṣùgbọ́n bẹ́ẹ̀dá bá ṣe wàhálà bọ́ bá ṣe wàhálà ohun tó kù ni pé kó parí iṣẹ́ gbogbo iṣẹ́ tá a bá ṣe tá a bá ti parí ẹ̀ gbogbo iṣẹ́ tá a bá ṣe tá a bá ti mú dópin yàtọ̀ sí pé wọn ò ní yín wá yàtọ̀ sí pé wọn ò ní kí wa kú iṣẹ́ a tún wá kan àbùkù lórí ẹ̀ a kan àbùkù lórí ẹ̀ nítorí náà a fẹ́ mú ti ẹ̀yin òbí sọ báwo lẹ ṣe ní kábùkù lórí àwọn ọmọ tẹ́ bí nítorí wípé nínú àwùjọ wa lónìí àwọn ọmọ àwọn tó pọ̀ jù nù wọn wọ́n ti ya ìyàkuyà àjọ ń fojú rí báyìí ni àjọ ń fojú rí ni kì í ṣèmi nìkan mò ń gbé nínú ìlú yìí àjọ ń gbé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tá à ń rí ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn ti ya ìyàkuyà bó tilẹ̀ gà sí wípé ìjọba Nàìjíríà ó kó níbi ìyàkuyà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ yà nítorí wípé ìjọba nàìjíríà kò jẹ́ kí ètò ẹ̀kọ́ kó rọrùn láti kọ́ ọ dojú àmì láti kọ́ ọ débi tó lápẹẹrẹ láti kọ́ wọ ohun tó máa tó jẹ ìjọba nàìjíríà kò jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ kó ẹ̀kọ́ ìrọ̀rùn kọ́ ṣùgbọ́n kì í ṣèjọba nàìjíríà ló bí wa oníkálukú dá bàbá rẹ̀ mọ̀ oníkálukú dá ìyá rẹ̀ mọ̀ kódà ẹni tí wọn bá ti fi bàbá rẹ̀ hàn yóò yọ àdá pé lónìí mo fẹ́ mọ̀ bàbá tó bí mi lọ́mọ bó ti dòkú ni bó sì ń bẹ láàyè ni mo fẹ́ mọ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ wípé kọ́lọ́n bí ìjọba nàìjíríà léèrè àti àwọn ìjọba bú ayé yòókù lórí ọ̀rọ̀ ará ìlú ìwọ òbí ìwọ fún ara rẹ ìwọ lọ́kọ̀ọ́kọ́ gba kwérì nítorí wípé ní àkọ́kọ́ náà ọlọ́run pàṣẹ fún wa wípé kẹ́ ẹ sẹ́ẹ̀fù ẹ̀mí ara yín kẹ́ sẹ́ẹ̀fù àwọn ìyàwó yín kẹ́ ẹ sèfù àwọn ọmọ yín níbi ìyà ku anfusakum wa ahalikum naaro ẹ la àwọn ọmọ yín ẹ la àwọn ìyàwó yín ẹ la wọn kúrò nínú iná ẹ má jẹ́ kí wọ́n wọná ẹ má lajú lẹ̀ kíyàwó tó fẹ́ sílé kó máa jẹ ní bèbè náà kò sì máa wòran. ẹ má lajú lẹ̀ ẹ má gbàgbẹ̀rẹ̀ fún àwọn ọmọ yín láti wọná a tún wá rí ẹ̀rí míì wípé àwọn ọmọ tí wọ́n ń yàyàkuyà tí wọn ò sin ọlọ́run wọ̀nyí tí wọ́n ń ṣe gáì tí wọ́n ń ṣe yahoo tí wọ́n ń ṣe court cortism àwa rí i pé ọwọ́ ẹ̀yìn òbí ló wà ọwọ́ ẹ̀yìn òbí òun ló wà níbàámu sí ẹ̀rí látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wasallam ìjọba ọba wa gbénu lé wa àwa àti ìyàwó wa àti àwọn ọmọ wa la jọ ń gbénu lé. inú ilé wa lọmọ wa ń gbé láti òpóǹlò tó fi ń rákòrò tó fi ń rìn tó fi ń jáde tó fi ń wọlé tó fi ń kẹgbẹ́ gómìnà kankan ọba wa gbénu ilé wa pírẹsidẹ́ǹtì kankan ọba wa gbénu ilé wa àwa àtọmọ yìí náà la jọ ń gbé. ọmọ tó bá yàyàkuyà kíyà rẹ̀ tó má jẹ̀bi kí bàbá rẹ̀ tó má jẹ̀bi yóò níṣẹ́ tí ó ṣe lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí tí wọ́n jẹ́ mùsùlùmí ọmọ wọn wọ́n ti fògádà wọn ò ṣe Islam ṣebí ìjọba ni ẹbí ẹ̀yin òbí ni ẹbí ẹ̀yin òbí ni níbàámu sí hadísì tó wà nínú Bukhari nínú Muslim àti àwọn ẹlẹ́gbàwá sunan yòókù wípé kullu mauludin yuladu ala al-fitra yulad alali fitira nínú ẹgbàá àti bukhari òun sọ pé mami mauludin illa yulad alali fitira ìkíní kejì ìtumọ̀ kan náà ni gbogbo ọmọ tá a bí a bí wọn sórí àdámọ̀ ẹ̀sìn islam riwaya bukhari sọ pé kò sí ọmọ kan tá a bí sáyé àfi gá sí pé àdámọ́ Islam lọ́lọ́n dámọ́ lára fa abawahu yuhawidani àmọ́ àwọn bàbá rẹ̀ àti àwọn ìyá rẹ̀ àwọn ni wọ́n wòran àwọn ni wọ́n gẹ kọ̀ọ̀kan mí sí ọmọ náà tọmọ náà fi di yẹwudi aw yunasirọni tàbí kí ọmọ náà kó di christian mọ́ wọn lọ́wọ́ aw yumajisani tàbí kọ́mọ náà kó di abọ̀rìṣà abọ̀rìṣà pọ́nbélé mọ́ wọn lọ́wọ́ sẹ́rí báwọn pé wọ́n tọmọ rẹ bá yàgbẹ́ ẹ̀sìn ọwọ́ ẹ̀ ló ti wá ọwọ́ rẹ ló ti wá kò tọwọ́ ìjọba nàìjíríà wá ọwọ́ rẹ gangan ló ti wá òbí lọ́lajúlẹ̀ tí tàlùbọ́ fi kó sí òbí ló wu ọmọ ẹ̀ ràn tí mímú ọlọ́run lọ́kan ṣoṣo kò fi sínú ayé ọmọ rẹ̀ tí ìrun wákàtí márùn kò fi rọmọ ẹ̀ lọ́rùn òbí ni òbí ni kọ́níkálukú lọ yẹra rẹ̀ wò kọ́ lọ bi rẹ̀ léèrè lórí ọmọ ẹ̀ tó ti yàgbà tó ti di christian tó ti di ọmọ court tó ti wà nú ẹgbẹ́ òkùnkùn kọ́níkálukú bi léèrè yóò rí èsì pé òun ló ń fà á nínú àwọn ọ̀nà tí òbí ń gbà á sọmọ ẹ̀ dídakúdà tọ́wá dá sí pé gbogbo wàhálà tó ṣe lórí ọmọ yìí kò sí àṣepé iṣẹ́ ń bẹ̀ tí ó wàá di fìtínà sí òbí yìí lọ́rùn lọ́jọ́ àlìkìyàmọ̀ alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé rántí pé nígbà tó fẹ́ fẹ́ yàwó ó mùsùlùmí. ngba tó fẹ́ fẹ́ yàwó ọ̀fẹ́ mùsùlùmí yálà ọkùnrin ni ọ́ ni yálà obìnrin ni ọ́ ni tó o pèrè mùsùlùmí mùsùlùmá nígbà ó fẹ́ yàwó tó fẹ́ lọ́kọ ọ̀fẹ́ mùsùlùmí ẹlẹ́sìn míì ló fẹ́ o ti lé foundation nù o ti gbé ìpìlẹ̀ ìpìlẹ̀ funfun. àti dúdú ló fi pilẹ̀ ilé rẹ̀ ìwọ tó ọba ní kò sábúrú ń bí kò fẹ́ christian ẹ̀ ńgbà tí ọba sì bí ọmọ tí ọ̀rọ̀ táwọn ibi sọ tó kò lè ọ lórí wípé gbogbo ọmọ tí ń wálé ayé o àdámọ́ pé ẹ lọ sìn lọ́ọ̀ níbẹ̀ lára wọn àdámọ́ pé ọlọ́ọ̀ nìkan ṣoṣo Allah tó dá yín ni kẹ́ ẹ máa sìn àdéhùn tẹ́ ẹ gbà nìyẹn ní ọ̀pẹ́ ẹ̀yìn baba ńlá yín ádámà salam ohun tí gbogbo ẹni tó wálé ayé àdéhùn tó gbé wálé ayé nù àdámọ́tọ́lọ́ sì dámọ́ lára nìyẹn àmọ́ wọ bàbá tàbí wọ ìyá tó ò rí aburú níbi kọ́ fẹ́lẹ́sìn míì sọmọ pé wọ́n ló fi ìpìlẹ̀ lélẹ̀ tábà bí ọmọ kan léèrè pé èyí ti ṣe tí wọ́n fi jẹ́ mùsùlùmí yóò ní my dad is a muslim my mom is a christian tàbí kọ́ ní my mom is a muslim my dad is a christian that is foundation foundation nu wọ́n pín ọmọ yẹn mọ́ra wọn lọ́wọ́ ni a rí ọmọ tí ó bá bàbá lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn a sì rí tí ó bá ìyá lọ lórí ọ̀rọ̀ ẹ̀sìn ìdí nìyí tí islam fi ṣe ní èèwọ̀ fún obìnrin mùsùlùmá láti fi ẹlẹ́sìn míì ṣe ọkọ haramu haramu nkọ́tì àn èèwọ̀ pọ́nbélé ni ní ti àwọn ọkùnrin wọn ni tá a bá fẹ́ fẹ́ kìrìsìtẹ́nì ká fi rí pé kìrìsìtẹ́nì ọ̀hún ó jẹ́ ọ̀lẹ nínú kìrìsìtẹ́nìtì. No ẹ̀sìn islam sì ń wù ú ṣe àmọ́ àwọn òbí tó bí òun christian ni wọ́n kò láyà láti lóun gba islam ọwọ́ à ń bẹ lọ́hùn pé sebóbìn lòun òun lọlé ọkọ òun wà mùsùlùmí fẹ́ òun fi láǹfààní láti ṣe islam irú kìrìsìtẹ́nì tọ́lọ̀ ní kò fẹ́ nu kìí ṣe kìrìsìtẹ́nì tí ń ṣe mọ́rin kíráyà kìí ṣe kìrìsìtẹ́nì tó gangan ti ní ṣọ́ọ̀ṣì tó gangan ti da tó ti di ìyá àjọ tó ti dá ọjà sílẹ̀ tó ti níye tí ń wọlé fún lórí ọmọ ọjọ́ kìí ẹni bá ń ní christian lóbìnrin tí quran sọ pé kó wá fẹ́ nígbà tí ó bá sí mùsùlùmọ́ ńlẹ̀ rárá tún ni o bákan náà tó tún wá dá sí pé kìí ṣe orílẹ̀-èdè kèfèrí lẹ́wà tó jẹ́ orílẹ̀-èdè islam nítorí wípé àdéhùn tóbìnrin yóò ṣe ni pé ń ṣe islam tó o bá fẹ́ tán tó o bá yarí póun ò ṣe islam mọ́ tó bá gá sí orílẹ̀-èdè kèfèrí bíi ti nàìjíríà ni kò sí tó ṣe sí torí pé òfin burúkú kan tó burú jáì jùlọ nínú òfin nàìjíríà ó ní òfin freedom of religion tó bá fààyè gba ìbọ̀rìṣà tó fààyè gba ẹ̀sìn irọ́ tí ẹ̀sìn òdodo tó wà ń rápálá ní orílẹ̀-èdè nàìjíríà àmọ́ ní orílẹ̀-èdè míì tó ga sí pé òfin islam lòfin wọn ẹni tó bá lóun ò ṣe islam mọ́ ó ti ní ìdájọ́ tiẹ̀ tí wọ́n ṣe fún un yóò àmúkanu méjèèjì ó ṣe islam lọ ni kan lọ bá ọlọ́run ọba tó dá ọ tó ní kó ṣe islam wọn lọ lóṣè ìsìláàmù lárákùnrin fífẹ́ ọ ọwọlé ẹ̀tàn ọ̀sọ́pálọ̀ di gbọ̀ngàn gbọ̀ngàn gbọ̀ngàn lásìkò tọkọ ẹ bá lọ kírun mú kanu méjèèjì therefore kò sígbà láàyè fáwọn àtàjọ ọmọ Nigerians láti fi Christians aya pẹ̀lú àwọn mẹ́jẹ̀mú tọrọ mọ́ ok now ṣùgbọ́n a tún wá rí àwọn tí foundation wọn ò tó ga sí wípé bàbá muslim ìyá muslim àmọ́ tó ga sí wípé wọn ò fi ọ̀nà lẹ̀ fún ọmọ wọn láti kọ́ nípa ẹ̀sìn ọlọ́run wọn ò fi ọ̀nà kankan lẹ̀ fọmọ wọn láti kọ́ nípa ẹ̀sìn ọlọ́run bí ilé ike ó ṣe pọ̀ tó nílùú yìí wọn ò jẹ́ kọ́ ọmọ wọn lọ sílé ike ó ìwé tí ó tún wá kà sùkúù ṣọ́ọ̀ṣì tó tún lọ sukuu missionary ni wọ́n tó fi sí wọ́n ní gbogbo sukuu mùsùlùmí kò standaadi ètò wa standaadi wọná ibẹ̀ ni wọ́n ni kọ́ máa lọ so nígbà tí ó fi á jáde ti wá gbìn ìkórìíra Islam wọ́n ti gbèsè lọ́kàn wọ́n fi ìfẹ́ irọ́ tiwọn wọ́n kó sí lágbárí bọ́mọ ṣe di pásítọ̀ nù bó ṣe di ìyá àjọ nù ló ní kó mú lọ bẹ́ẹ̀. àbí ìwọ fún ara rẹ ló mú lọ bẹ̀ so ti pé wọ́n lọ jábọ̀ lórí ọmọ rẹ èyí tí ó sì ṣẹ́yìn ó ń wo ọmọ rẹ ràn tó bá ń lọ kírun kò ní pọmọ ẹ̀ lọ́wọ́ tó bá jọkùnrin kà á pè lọ́wọ́ bó sì jọbìnrin ìyá náà mọ wo ọmọ rẹ ràn ni pàápàá jùlọ tí ayé ti wá di ayé ìranù pẹ̀lú tẹlifíṣàn. pẹ̀lú sẹ́ẹ̀tì òǹkàlùkù wa ń wọ ọmọ ìran wọ́n wá sọ wọ́n sọ di ìgbésí ayé wọn láàárọ̀ lọ́sàn-án lálẹ́ láàjì sì ń rí ọmọ rẹ báyìí ó ń rẹ kò tí ì dálégbà kè é dádúró òun gbogbo àwọn wèrè tí wọ́n ń ọmọ rẹ ń ṣe èdè tó ọmọ táyé bá bí òun láyé ń pọ̀n ọmọkùnrin rẹ ó ń serun dàda sórí ó sọ̀rọ̀ ọfàbì kan ọdàbì kan sí ó sọ̀rọ̀ ó lu etí ó sọ̀rọ̀ ṣòkòtò rẹ̀ kò fi okùn sí mọ́ ó ń jábọ́ ń di rẹ̀ rìn ó sọ̀rọ̀ hmm. ọmọbìnrin rẹ ó ń ṣe irun wèrè sórí irun òkú yóò dì mọ́ irun alààyè ọ sọ̀rọ̀ ọ ń fi gbogbo àtàsímẹ́ǹtì ọ ń fi sójú ìpẹ́ǹpẹ́jú ó fi sí èékánná sọ̀bọ̀lọ̀ tọwọ́ tẹsẹ̀ ó tún wá ń búra ọ̀ sọ̀rọ̀ oníṣoge ni tọmọ rẹ ń ta lọ oníṣoge òun wò ràn òbí òbí olóbì wo lọ fẹ kọ́ wá jókòó lé yín kọ́ máa sọ fún wọn pé ntọ́mọ yín ṣe yìí ò dáa ntí ṣe yìí ò dáa ìwọ tó bí tọ́lọ́wọ́ bí léèrè ọ̀dákẹ́ òun wòran ńgbà tí ó parí ìrìn àjò rẹ̀ wọ́n gbá bọ́ọ̀lù oyún sí ń kùn ta ló lóyún ẹsẹ̀ ń wá ẹni tó score nínú àwọn méjìlá àbá méjìlá kọ́ni máa wà nínú tíìmù ẹnìkan yóò score èèyàn méjì yóò score so ẹsẹ̀ ń wá káàkiri ìyún náà ti so òsì bímọ náà nu ọmọ yẹn ó ti di fìtínà fún ọ ó ti bà yí ọmọ rẹ jẹ́ ọsàn kọ́nà mọ́ fún ọlọ́mọ láyé ju ìbíkúbi tó bí lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lónìí wọ́n ti wá wà ní ẹgbẹ́ right from primary school ọmọ primary school wọ́n ń ká wọn tí wọ́n ń mú wọn wọ inú ẹgbẹ secondary school wọn wà ńbẹ̀ yunifásitì àgàgà àwọn gangan lọ̀gá sọyẹ kí wọ́n mú ọmọ tiẹ̀ ó wà nú ẹgbẹ́ ẹ̀sìn tó ń ṣe tó fi lé ọmọ lọwọ ẹ̀kọ́ ẹ̀sìn tó ń ṣe tó fi kọ ọmọ rẹ̀ tó sì mú lọ́dọ̀ àwọn tí ó kọ sọ ò lérò pé ó lọ bẹ́ẹ̀ ni ó ò lè lọ bẹ́ẹ̀ o. fa àbáwáhù fa àbáwáhù àwọn bàbá rẹ̀ ní bayé ẹ̀jẹ̀ not government not government tá a bá rí iná lò government ni tí a bá sómi ẹ̀rọ government ni tí a sí security ń lù government ni ṣe bí ayé ọmọ ẹ ṣe ráta iná ṣe government náà tún ni ṣe ẹ pa government ọ̀hún ni ẹ bẹ́ẹ̀ pa ni. ṣé gọọmenti obi ma tiẹ̀ ní ni ò ori láì ya ọmọ tí wọn ni òun wọ ọmọ rẹ̀ ń ràn ọba à ń kà olóò ti bí méjì ó ti bí mẹ́ta ó ti bí mẹ́rin wọ́n kí ọkú ewu ọmọ inú rẹ̀ ń dùn ọmọ pé àmàánà lọmọ tó bí ọlọ́run nígbà mójútó ọba mọ̀ pé ò lè mójútó ọmọ fẹ̀kẹ́ mọ́ bímọ náà. kò sínú sẹ̀rí àpé dandan fún ọkọ bímọ kò sínú sẹ̀rí àbẹ́ pé dandan o gbọ́dọ̀ bímọ o no no no no no no ṣùgbọ́n bẹ́nu sẹ̀rí àbí pé dandan ni fún ọkọ tọ́ ọmọ yẹn pé tọ́ ọba tọ́ ó jẹ̀yà ó jẹ ìyà so àṣetẹ́nìkan bá sunkún pé wọ́n rọmọ bí ó yọ sunkún mọ níwọ̀nba kò rí àwọn tó bímọ tó dá sí pé lọ́jọ́ àlèkìyàmọ̀ yóò di àbámọ̀ fún wọn lọ́jọ́ àlìkìyàmọ̀ èyí ló mú kí ọ̀kan nínú àwọn ọ̀jọ̀gbọ́n ó fi òbí tọkọ tí ò darí ọmọ ẹ̀kọ́ ẹ̀sìn àtìyàwó nígbà míì tí ò darí wọn kọ́ ẹ̀sìn ó ní mo fi irú bàbá bẹ́ẹ̀ mo fi wé awẹ́dò òun tọmọ ìwẹ̀ wẹ̀ tó ga sí pé kò sí bí odò náà ṣe lékún tó odò ní gbé lọ kò sì ní tẹ̀rì ó ní àmọ́ ìyàwó àtàwọn ọmọ rẹ̀ kódà wọn ò tẹ etí odò rí wọn ò tẹ etí odò wọn kàn máa mọ̀ pé odò ń bẹ ni àwọn èèyàn si sì máa wẹ̀nú odò ẹja náà máa wẹ̀nú odò wọn kàn mọ̀ bẹ́ẹ̀ ni wọn ní ọjọ́ tí ẹ̀kún mi bá ṣẹlẹ̀ tí odò ti ń bẹ níbi tó wà tó bá sàn tàn wọ́n lé tọrọ di pé kónkálukú ọmọ wẹ̀ kí ni ó ṣẹlẹ̀ sí wọn bàbá ó lè rò pé wọ́n ẹ̀skẹ́pù àwọn afáàní kò lè ẹ̀skẹ́pù kò lè ẹ̀skẹ́pù ńṣe làwọn ọmọ rẹ̀ wọ́n ó dì lápá mú wọ́n ó dì lẹ́sẹ̀ mú wọ́n ó dì lórí mú ohun ẹ̀wọ́ ni wọ́n ó dì lápá mú tí ó lè wẹ̀ ohun ẹ̀wọ́ ni wọ́n ó dì lẹ́sẹ̀ mú tí ó lè wẹ̀ òun ẹ̀wọ́ ni wọ́n di agbárí ẹ̀mú tí ó lè wẹ̀ ṣébi tá a fi ń wẹ̀ náà nu àwọn yẹn ò ní wù ọ̀ràn pé kí wọ́n nìkan wá wẹ̀ káwọn wá bómi lọ àwọn yà àwọn ìjọ púpọ̀ ni kó tó wá di ọjọ́ ẹ̀kún omi náà ọ̀ya mójútó àwọn ọmọ rẹ̀ àmánà ni wọ́n ìran wíwò ẹ̀yin mùsùlùmí ti pọ̀ jù nílùú ìlónìí tí ta ní wọ mọ́ràn jù mùsùlùmí ni nítorí pé tẹ́ bá rí àwọn kan tí wọ́n ṣerun wèrè sórí tẹ́ bá ń bèrè ọkọ wọn tí wọ́n bá jẹ́ mẹ́wàá mẹ́jọ ń bẹ ọmọ mùsùlùmí ni tí wọ́n bá láwọn tóògì kan bẹ́ẹ̀ ń bì kan wọ́n ń dàbì kan rú tí bá ń bèrè ọkọ wọn àwọn tó pọ̀ jù ń bẹ ọmọ mùsùlùmí ni abẹ́rẹ́ báwọn tẹ́ ẹ má mẹ́lòmíì ti ń jalè òbí tó bí ọmọ tọ́jọ́ ń gbélé ọmọ pọ́mọ wọn máa ń jí lóru bọ́ta o tí òkè gbàjáre o pé ẹgbà mi o kò sólè nù ran wa o èyí tí ń jí bọ́ta yìí tí ó wọlé ní àfẹ̀mọ́júmọ́ yìí kò yé mi o kàké náà máa mú ọmọ yìí ládùúgbò bí àmọ́ ni ẹ mọ ẹ jọ̀ọ́ ọmọ yín náà ni tàbí yà tàbí sẹ́ẹ́ ẹ lọ mójútó àwọn ọmọ yín ẹ lọ mójútó wọn dáadáa ọmọ tá a bá mójútó ọlọ́run a máa fi sẹ́yìn òbí àbọ̀lọ́run fi sẹ́yìn òbí ni ọlọ́run máa fi sẹ́yìn òbí bí kálíánù ọba tiẹ̀ wà nù wọn kò ní pọ̀ tọmọkọmọ bàbá wà nù wọn kò ní pọ̀ ayé gan sì jẹ́rìí rẹ pé ah bàbá wọn ah ọmọ ògùtò wọn ó fi wọn sílé kéwù ó ṣe nǹkan báyìí ó ṣe nǹkan báyìí ta yóò jẹ́rìí bàbá òun yóò jẹ́rìí ìyá òun àmọ́ ọmọ tó mú gútó tó ń sí ara káàkiri bímọ obìnrin aago mẹ́sàn-án kò wọlé aago mẹ́wàá kò wọlé ọba ni ẹ wò tọ́pásá wọlé kọ́ba ni tilẹ̀kùn láyé rẹ láì tí ikú rẹ ọmọbìnrin rẹ ọba di tọ́pásá wọlé kọ́ba yín tilẹ̀kùn Allahu Akbar ṣé bó ṣe wí fọlọ́ náà nu pé ọmọ ẹni ọmọ ń tilẹ̀kùn alalẹ́ nígbà tó bá ń ná gbòòrò tán tó bá ń ná gbòòrò tán tó bá dé òní ó tilẹ̀kùn ẹ̀yin òbí ẹ lọ túbá òrùn tí ń bẹ́ ń ta ó tó aṣọ gbẹ ẹ Ya lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n wà nù ọlùdé àbí nínú àsìkò tọmọmọ tó ń ráàyè ṣèranù dáadáa nínú ọlùdé wa má jẹ́ kó ọmọ rẹ̀ ó ṣèranù má jẹ́ kó ọmọ rẹ̀ ó ṣèranù ọmọ tó o bá make busy tó keep ẹ busy òun náà èṣù èṣù máa keep ẹ busy fún ọ ìyẹn máa keep ọmọ busy ni máa ṣe nǹkan báyìí tàbí tún lọ bí báyìí lọ máa gba tírénì báyìí lọ máa gba tírénì báyìí bó ṣe kó sì ní ọmọ lọ ni bó ṣe kàn ní ọmọ lọ ni má fi í lẹ̀ láti ṣèrànù náà lóde ẹ̀kọ́ ẹ̀sìn ẹ fi kọ́ ọmọ yín tẹ́ ẹ bá ti rí àáfàá tí ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìsìláàmù nílànà súnà ànẹ́bì ẹ fọmọ yín síbẹ̀ kọ́ máa kọ́ ọ kẹ́sì máa ṣe dáadáa sírò àáfàá bẹ́ẹ̀ èrè tẹ́ padà jẹ́ ń bẹ̀ ó ju owó tẹ́ ẹ ná síbẹ̀ lọ èrè tẹ́ padà jẹ́ ń bẹ̀ gbìyàn bá kẹ́kọ̀ọ́ gbogbo ẹni tó kẹ́kọ̀ọ́ tó ti dẹ́kọ̀ọ́ ṣe wọ́n tó nàìjíríà yìí tó bá padà sí gbogbo owó tó ná sórí ẹ̀kọ́ òun nígbà tí bá ń padà gba owó yẹn wọlé òun náà mọ̀ wípé owó tí ń wọlé ó ju owó tó ń fi kẹ́kọ̀ọ́ lọ àmọ́ nígbà tó ọ̀bà kọ́ ọmọ yẹn lẹ́kọ̀ọ́ tó ọ̀kọ́ lẹ́kọ̀ọ́ ìgbà wo ni òní di bàbá yẹn bàbá kẹ́ bàbá bàbá sáà tí ọ máa tẹ̀lé olóṣèlú káàkiri tí wọ́n máa hádàlé lọ́wọ́ tí wọ́n máa fi dagboru kí á di cause trouble gba oní òní díbẹ́ ẹ àmọ́ yín torí pé ọyìn tọ́mọ ẹ̀ bá yàkuyà mọ́ lọ́wọ́ látara pé kò léèrè léèrè wàyí ẹ̀yin tẹ́ ẹ kọ̀yàwó lẹ̀ tẹ́ ẹ kọ̀yàwó lẹ̀ báyìí torí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin tán bá ti kọ̀yàwó tọ́mọ sì ń bẹ láàrin wọn wọn èyí náà ní ọmọ ààrẹ ń tọ́kọ̀yàwó lẹ̀ pẹ̀lú ọmọ mẹ́rin pẹ̀lú ọmọ márùn pẹ̀lú ọmọ mẹ́fà ètò kéré jùlọ ọmọ ẹyọ kan tẹ́bá wá bí léèrè pé ojúṣe wo ló ń ṣe lórí ọmọ yìí nóò ni nóò ni ṣé tá a máa kọ̀yàwó tó o sì dì sóònù ọmọ ṣé o mọ̀ pé ìnáwó nára dandan ni fún ọ kọ́ ọ mọ mọ́gútú ọmọ yẹn kọ́ mọ́ bá di ọmọ gbòòrò kọ́ mọ́ bá ya ìyàkuyà kọ́ mọ́ bá lọ ṣe ẹ̀sìnkẹ́sìn àtọmọ tí ń bẹ lẹ́yìn ọ̀dọ̀ wa tàjọ́ ń gbénulé àti tí ń bẹ ń ta àwọn méjèèjì ládàá fún lọ́jọ́ àlìkìyàmọ̀ jama ẹ bẹ̀rù ọlọ́run o ọlọ́run ní í ṣe wá ní ẹni tí ó ṣiṣẹ́ tí ò ní jèrè rẹ o òbí tó bí ọmọ tí ò mú gútọ́mọ rẹ̀ tọ́mọ fi yàyàkuyà kò jèrè ọmọ láyé o tọ́ba wa mọ níta yé wàhálà ìbásàn kò mọ níta yé o tọ́ba dọjọ́ àlìkìyàmọ̀ ọlọ́run sọ pé orú òfin ikú à ń fòsàkùn orú òfin mi òfin kan kú ànfúsàkún òfin ni la ẹ̀mí rẹ la ẹ̀mí aráalé rẹ àwọn ọmọ rẹ níbi ìyáná ìwọ́lajúlẹ̀ ọ̀ làwọn bọ́ọ̀bà tiẹ̀ padà wà lìjẹ́ náà wọ náà yùn bọ́ọ̀bà tiẹ̀ padà wà lìjẹ́ náà wọ náà yùn torí ara ọmọ tí yóò sọ pé à bóun ṣe dìdàkudà o kò sẹ̀yìn àwọn òbí bó ṣe sọ láyé ni sọ wàá máa gbọ́ àwọn ọmọ tó yàkúyà ọjẹ́ ìyá rẹ lódìdí o ọjẹ́ ìyá lódìdí ẹnìkan kó bá yàn òun náà sì gba àkóbá láàyè ìyẹn ẹsẹ excuse tọ́lọ̀ sọ pé ok bàbá ẹ̀ àti yíyẹ ló ba tiẹ̀ jẹ́ ok mo jọ́nu sí ọ wọ́n mọ́ lọ rárá <laughs> ìdájọ́ ọlọ́run rí báwọn rárá bó o tiẹ̀ mọ̀ kéèyàn kó bọ́ ọ ọlọ́run ti fún ọ́ làákàyè nù pé o kọ́kọ́ mọ̀ pé kó bọ́ ọ náà ọlọ́run ti fún ọ làákàyè nu làákàyè tó fi àmọ̀ pé nìkan kó bọ́ ọ̀hún ó yẹ kó wá ní làákàyè pé tẹ́ ń bá kó bá yàn èèyàn máa ń sáfà kó bá ni ìwọ ọ̀sá fún ọ̀sá fún ló fi dá sí pé ìwọ tó dẹlẹ́sìn míì nípasẹ̀ àwọn òbí rẹ má fọkàn sí pé bàbá rẹ àti ìyá rẹ ló máa kú fún ẹ̀ṣẹ̀ rẹ o rárá o òbí rẹ ó jẹ̀yà àìgbọràn tó ṣe sófin ọlọ́run ìwọ náà wàá jẹ̀yà kó o di kèfèrí kó o di dàkúdà ọlọ́run ìyà ayé àti ìyà ọ̀run má fi jẹ wá o àwọn ọmọ tó o fún wa wọ̀nyí ọlọ́run bá ní wò wọ́n o bá ní mógú wọn o àrísìkì tá máa gbọ́ bùkátà lórí wọn ọlọ́run ṣe fún wa o àrísìkì halali kọ́lọ́n kó ṣe fún wa o kọ́lọ́n wá ṣe àwọn ọmọ náà ní ọmọ tí ọmọ gbọ́ràn kọ́mọ ṣe wọ́n ní ọmọ alétílápá kọ́mọ ṣe wọ́n lọ́mọ ṣìgìdì tí ègbọ́ràn tọ́kàn lójú tí ìríran tó létí tí ìgbọ́ràn àfi ìjẹ́ ọ̀kan ṣoṣo rẹ̀ àfi bẹ́ẹ̀ o kọ́lọ́n kó ṣàforíjì fẹ́ tó sọ̀rọ̀ àtàwọn tá a gbọ́ subhanaka allahumma wa bihamdik ashhadu wa la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk akimu salat.